ènìyàn bá kẹ́ ló lè dá fún ẹni ọlọ́run bá kẹ́ nìkan ló lè dá fún o ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ènìyàn bá kẹ́ lè dá fún o ah, yóò dá fún yóò. kí ni ìwọ náà fẹ́ fún wa lóúnjẹ tẹ́lẹ̀. ṣìkẹ́ ah, ọ̀rọ̀ àwọn oníbàárà tó wà ní junction ọ̀nà àdúgbò ẹ̀ yìí ń yà mí lẹ́nu. kí ló ṣe wọ́n? ọ̀kan wípé ẹni téèyàn bá ṣàánú fún ló lè dára fún. ìkejì wa sọ wípé ẹni tọ́lọ́run bá ṣàánú fún ló lè dáa fún. ẹ jọ ṣé ọ̀rọ̀ àwọn oníbàárà yẹn lẹ ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí ta ló wá right náà méjèèjì. hello gentleman. Um, ìwọ ló believe wípé ẹni tí èèyàn bá bless àwọn náà máa ń mèkẹ. ẹni yóò bá kẹ́yìn ló lè dá fún ẹ fún lówó ẹ fún lówó ẹni yóò bá kẹ́yìn ló lè dá fún ẹ fún lówó. Uh, ìwọ gba eléyìí náà ẹ fún lówó ah, kí lè lè báyìí gbọ́ngàn lè lè gbé wá. ìjà pàgbà ní wèrè wèrè ọdún ni o ọgbọ́n ọjọ́ mi rọ̀ ní àwọn ọgbọ́n lélẹ́yìn. ọmọ pẹ́ ọ lónìí ah, ṣáájú ẹbú gbẹ́jẹ lónìí. ìtàn ń gbẹ́jẹ rẹ kò sí nǹkan kan sórí ìwọ má pẹ́ padà wá mú mi ní àyè o. ó dá ẹ̀gbọ́n mi má pẹ́ o mi ní pẹ́ wá mú yín. nígbà wo nígbà wo lọ̀rọ̀ mi yóò dayọ̀ tó gbàgbé ìbànújẹ́ nígbà wo. ọ̀dà mi ọ̀rọ̀ wa ti dayọ̀ búrẹ́dì tẹ̀ gbé wálé check five million naira ló wà ń bẹ̀ nóòtù tó wà ń bẹ̀ ni pé kẹ́kọ̀ọ́ kọ orúkọ yín sí kẹ́lọ́ gbà ìwé sọ̀wédowó mílíọ̀nù márùn-ún ló wà ń bẹ̀ lọ́kì. mílíọ̀nù márùn-ún. ẹ ṣàánú mi. young man. tani. èmi tí mo gbé bread wá fún ẹ ní the other day. ẹ̀yin la gbé fún kan fún mi ń jọ wá ṣe wọn ọjọ́ ẹ ṣe wọn ọjọ́. kí ni ò ń ṣe ń bí kò yẹ kó wà níbí báyìí mọ́. Ah, àwọn ọmọlọ́kọ mi lọ́nà méjì yìí ah, lọ́nà méjì. you you really you know eh, this time mi ò believe kò yẹ kó wà níbí báyìí náà. Ah. kò yẹ kó wà níbí. bí ibo tún ni o. bread tí mo gbé fún ẹ lọ́jọ́ yẹn ṣé ò jẹ́ ni. búgan tẹ ẹ wá níjọ́ o. yes. èmi ò jẹ́ búgan bẹ́ẹ̀ bí a ṣe kúrò mí lèmi tábùkan fún kejì mi ń ó ṣe kí ni gbàgbọ́ ẹ̀gbọ́n mo ti ta fún kan tèmi. ta ló ta fún. ọ̀rẹ́ mi ti máa ń sí ni mo ta fún. a partnership mi. mi ta fún kan fún kan. ń tọrọ bára. bẹ́ẹ̀ni. tó máa ń sọ pé ẹni tí Ọlọ́run máa bless òun ló máa ń ṣoríire. bí ṣe máa ń sọ ti ènìyàn ó dùn lẹ́nu ẹ̀jẹ̀ yìí lọ. ìwọ bread yẹn bread tí ìwọ yẹn ṣó believe wípé five million naira check ni mo kọ kó kàn délé kó o fi lórúkọ ẹ sí kó dẹ lọ gbà ní báńkì. ọgbọ́n lẹ́lẹ́yìn o ó ti kọ́ ọgbọ́n.